mi ń bẹ lára mi tìlẹ̀ lọ́dún ni tìlẹ̀ ń bẹ lára ẹ̀ tìlẹ̀ lọ́dún ni. Ikú tí ó pa kálukú lára ẹ̀ lọ́dún tìlẹ̀ ń bẹ lára ẹ̀ tìlẹ̀ lọ́dún ni. Ọmọ yẹn tó lọ pé tí ẹ náà ń bẹ lára rẹ tó lọ pé ẹ̀yin tí ẹ náà rí báyìí níjọ́ kan. Máa gbódú projector ẹlẹ́gbọ̀n ẹyẹ bá lọ jókòó sáyẹn wọn àtúndì ọlọ́ọ̀kọ́dá àtúndì wọn màfàgbà bá a ti kí bàbá gbogbo ẹ̀yin kameraman ẹ̀dọ́kun ẹ̀yẹ bí wọ́n ní ìlú sí ìyára. akí alájà tí wọ́n bí ẹ̀yẹ lọ́jà alájà wọn ní síwá wọ́n jẹ́ ìyá lọ́jà fún mi. ilé ìgbé gbélé orí ní èkó ìyára ayé wa. gbogbo ẹ̀yin náà yáyá wọ́n ní kí yòókù náà máa bẹ̀rẹ̀ àti àṣẹ́lápọ̀lọ̀ ọba wa àgbàlá wọn ní gan ọwọ́ máa tó gbọ́dọ̀ àtọwọ́ ọ̀nà ọ̀nà gbogbo àwọn tá a dúró yìí ní káwọn dúró kò sí gbogbo àwọn tá a dúró yìí ẹ̀dọ́ ẹ̀yẹ tá a lọ wọ́n mi àbọ̀dúpọ̀tò àbọ̀dúpọ̀tò ìwà ìyá wípé lọ́wọ́ ìsìn àádà.